إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته eléyìí ni ìtẹ̀síwájú àlàyé hadithi ẹlẹ́kẹtàdínní ọgọ́rin hadith number seventy seven nínú ìwé 200 golden hadith from the messenger of Allah ti Abdulmalik Mujahid ti ilé ìtẹ̀wé Darussalam torílẹ̀-èdè Saudi Arabia tó gbé jáde hadith ti òjìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ pé atani Jibrilu fabasharani annahu man mata la tushrik billahi shay'a dakhala al-jannah man mata la yushrik astaghfirullah la yushriku billahi shay'a dakhala al-janna ó ní jìbìrì wá bá òun òjíṣẹ́ lá muhammad sallallahu alayhi wa sallam ní àtàní wá bá mi ta ní jìbìrì fabasharani ó wá fún mi ní èrò òdùnnú kí ni èrò òdùnnú náà annahu man pé dájúdájú ẹni tó bá jáde láyé tó kú la yushriku billah la yushriku billah tí ó ṣẹbọ pẹ̀lú ọlọ́run ṣé à ń pínrín ẹbọ kankan kò ṣe pẹ̀lú ọlọ́run dákọ́lá àlìjẹ̀nà yóò wà àlìjẹ̀nà àlàyé la wá ń ṣe fúnra wa pé kí ni wọ́n ń pè ní ẹbọ ẹbọ àṣàlàyé ẹ̀ àti ìdájọ́ ẹbọ ṣíṣe nínú Islam lónìí a fẹ́ kó yé wa wípé ṣíríkù taari yẹn náà ní àwọn oníranran ṣíríkù taari oníranran ni méjì tí. Tí ọ̀nà tí wọ́n gbà pín àkọ́kọ́ òun náà ni ṣírkùn akbarun ṣírkùn akbaru àti ẹlẹ́ẹ̀kejì ni ṣírkùn asgọrù ṣírkù akbar ẹ̀bọ ńlá ń tiẹ̀ òun yukhriju mina l-millati wa yukhlidu sahibahu fin-nari idha mata wa lam yatub òun náà ni. yóò gbé yóò yọ kúrò nínú ojú ọ̀nà ìsìláàmù yìí pátápátá yóò gbé èèyàn ní mùsùlùmí máa tó ti ṣẹbọ ńlá yóò sì jẹ́ kó ń tàn ó ṣe gbére nínú náà tó bá wọ náà jọ gbére yóò wọ náà yóò sì ṣe gbére ńbẹ kò sírètí àlìjẹun náà fún wa tó bẹ́ẹ̀ e kú lẹ́ni tó ńlá yìí tí ò túbà òun náà ni kí ni wọ́n á ń pè bẹ́ẹ̀ sọ́rfù min anwa'il ibadati li ghayri Allah ìran kan nínú àwọn ìtàǹpè níjọsìn ìbádà fún ọlọ́run kéèyàn á gbé fẹ́lòmíì tó yàtọ̀ sí Allah òǹtọ̀hún ti kó sínú ẹbọ ńlá kàdùá bí kéèyàn máa ṣàdùá ìdọ́lọ́run sọ́nu kùránì pé ud'uni astajib lakum ud'uni astajib lakum ẹ pè mí màá dá yín lóhùn ìnàlẹ́dínà nusratul hajj ìnàlẹ́dínà eh, tad'una min dunillahi la yakhluqu dubaba àwọn tẹ́ ń pè yàtọ̀ sí Allahu ta'ala wọn ò lè dá kíni o wọn ò lè dá eṣinṣin gbèrú yẹn kí ẹ máa bẹ̀ lọ́hùn kí ẹ máa pè nǹkan mí yàtọ̀ sọ́lọ̀ bí kí ẹ máa sọ pé ẹ̀yin ayé ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ̀yin ìyá àwọn òṣèròǹgà ẹ ṣàánú ẹ̀yin abiyamọ ọ̀run ẹ̀bùjú àánú wọ abiyamọ ayé bàbá mi àgbà mọ́sùn lọ́rùn ìyá mọ́sùn lọ́rùn tó sì rìn lẹ́lẹ́mìí ẹ̀pá wọn ní òṣì tàbó lọ síbi sàárè bóyá ẹni rè kan lóró pó wà kan ni kódà tó fi dórí sàárè ànábì wa Muhammad ní Madina kí wọn lọ kí wọn máa ànábì ń ni ó lílọ pé ẹ̀dá àbí máa lọ bí sàárè bí àwọn ìdájọ́ tó wà ń bẹ̀ alákọ̀ọ́kọ́ tẹ́ ẹ bá lọ síbi sàárè tó wá ń pe ẹni tó wà nínú sàárè yẹn pẹ̀lú ìgbàgbọ́ pé ń tọ̀hún ó ní dáadáa tó lè ṣe fóun tàbó lè mú aburú kan kú fóun òun hada shirkun shirkun akbar ńlá tó gbé tó bá lọ ọbẹ̀ pẹ̀lú àdìsọ́kàn pé kì í ṣe pé ẹni yẹn ó lè ṣe kí ni kì ṣe pé ẹni yẹn ó lè gbé ìṣòro yẹn kúrò fóun tàbí kan fóun yóò bóun sọ fún Allah subhanahu wa ta'ala tàbí yóò sùn mọ́lọ́n èyí náà ń kọ́ nínú sọ́rọ́tù zumar sura thirty nine ayé ẹlẹ́ẹ̀kẹta ọlọ́ni walladina takhadu min duni awliya ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa inna Allaha yahkum baynahum fima hum fihi yakhtalifun inna Allaha la yahdi man huwa kadibun kaffar sura thirty nine ayé three ọlọ́ni walladina takhadu min dunihi awliya àwọn tí wọ́n mú. yàtọ̀ sí ọlọ́run ọba tí wọ́n mú wọn ní aláàbò tí wọ́n mú wọn ní aláfẹ̀yìntì tí wọ́n mú wọn ní ìmọ̀lẹ̀ mẹ́rin àbúdùhùn àwọn yẹn wá ń sọ àwọn ẹlẹ́bọ sọ pé àwọn òdédé sìn wọ́n o ìlàlẹ̀ ikọ̀ na àwọn náà mọ̀ pé aláwa ẹ̀rí wọn ní ìlàlọ́ aláwa àdẹ́dàwa ṣùgbọ́n àwọn fẹ́ káwọn táwọn ń pè yẹn tí wọ́n ti kú kí wọ́n sún mọ́ àwọn ọlọ́run zoli kí wọ́n sún àwọn mọ́ ọlọ́run ni zolifa pẹ́kípẹ́kí ọlọ́run wa ní inna Allaha yahkum baynahum fima hum fihi yakhtalifun Allah Ta'ala yóò dájọ́ láàrin wọn níbi nǹkan tí wọ́n yà pẹ́ ẹnu lé lórí inna Allaha ẹ̀rí Allah la yahdi man huwa kadibun kafar ọlọ́run ọba kò ní fi mọ̀nà ta ló ń tọ̀ man huwa kadibun ẹni tó bá jẹ́ òpùrọ̀ ẹni tó bá jẹ́ kíni tó bá jẹ́ òpùrọ̀ kafar tó jẹ́ kẹfìrí gbàǹbélé ẹ̀rí kafar ìyẹn nu sọ́rọ́tù kí mo pè sọ́rọ́tù aya thirty nine aya hmm, astafla sura thirty nine aya ẹlẹ́ẹ̀kẹta hmm, ibi tọ́lọ̀ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bóyá kí n kúkú kàgàn láti aya ẹlẹ́ẹ̀kejì ọlọ́ni iná anzal na alkitaba àwa la sọ tírà náà kalẹ̀ fún rẹ̀ ànábì pẹ̀lú òdodo yẹn ní alukur'an fa'abudilá fa'abudilá nítorí náà máa jọ́sìn fún ọlọ́run máa jọ́sìn fún Allah mukhlisan ní ẹni tó ń ṣàfọ̀mọ́ làhú fún ọlọ́run àdínà ẹ̀sìn náà mukhlisan lahu dínà lẹ́ni tó ń ṣàfọ̀mọ́ ẹ̀sìn fọlọ́run mọ́pàá kankan mí pọ̀ mọ́ lọ́run jọ́sìn. àlà gbọ́ lílà ìdínú alkholis torí pé ti Allahu Ta'ala ti ọlọ́run ní àdín ẹ̀sìn alkholis tó mọ́ ládàáyẹn rí tọ́lọ́run ẹ̀sìn tó mọ́ òun ló ní wàlẹ́dínà tàkọ́dù mìndú nìyí ó rí àwọn ẹni tí wọ́n mú aláfẹ̀yìntì tí wọ́n áwùlìyà aláfẹ̀yìntì bàbá àṣàlẹ̀ aláàbò ààyò àwọn kàtà áwùlìyà àtúnṣí nìyí tí wọ́n mú lẹ́yìn ọlọ́run tí wọ́n mú lẹ́yìn Allah àwọn ò máa sọ pé máa na àbúdùhùm àwa ò déédé máa sìn wọ́n àwọn kò sìn wọ́n ìlà bí ò ṣe pé bí ò ṣe ti torí kíni àyàfi kíni líyìkọ̀ rìbú na ilẹ̀ lọ ìzòlìfà kí wọ́n lè sún àwọn ọmọ ọlọ́run ní zòlìfà ní pẹ́kípẹ́kí iná lọ́hàyà kùmú bẹ́yìn náà òun fi máa òun fi iye tẹlifon dájọ́ ọlọ́run yóò ṣèdájọ́ láàrin wọn nípa ohun tí wọ́n yapa ẹnu sí iná lọ́hàlàyà àdìmọ̀nù wà káàdìbọ̀n kàfàrù ọlọ́run ò sì ní tọ́ ẹnikẹ́ni tó jí òpùrọ̀ aláìgbàgbọ́ kèfèrí kò ní tọ́ wọn sọ́nà hmm. ọlọ́ni àrọ́ọ̀dá lọ́rin ń bọ̀ níbi tí àwọn tó lọ́lọ́run bímọ lọ́n kò ṣàánú wa so látara bẹ́ẹ̀ ká máa lọ bí sàárè tàbí ká lọ kó lè má jẹ́ bí sàárè ó lè jẹ́ bí òkè àbí omi bí kéèyàn lọ síbi ọ̀ṣun òṣogbo tàbí kéèyàn lọ òkè kan àwọn tí wọ́n máa ń lọ bí òkè àbí bí ìdí ìrókò. àbí gi míì nínú gbó lọ pé ọrọ àbí nǹkan míì bẹẹ bẹẹ torí pé wọ́n lé àwọn àwọn náà mọ̀ ọlọ́run wa àwọn kan lọ ń bá wọn kí ẹ̀kẹ́ ń sun wọn ni lòun náà ọlọ́run yẹn torí pé ọlọ́run sọnù sura two eighty six ọlọ́run wa ìbàdí á ní fa kí ló ń lọ kí ló ń wá lọ bí ìdásá alaka ibadi ani táwọn ẹrú sì ń bá béèrè lọ́wọ́ rẹ nípa mi fa inni qarib sọ fún wa mo súnmọ́ wọn mo máa ń dá ìpè olùpè nígbà tí ó bá pè mí kọ́lọ̀ kò ṣàánú wa torí náà eléyìí ò kéèyàn máa gbé ọ̀kan nínú interfin jọ́sìn fọlọ́n kó gbé gẹ́gẹ́ bí àdúrà tí mo wa rẹ̀ òun náà àtàkọ́rùb bìdàbà ẹ̀ ká máa súnmọ́ ọlọ́run pẹ̀lú pé à ń pẹran pé ọlọ́run sọ fún ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ní fasọ́lì li rabbika wanhar nínú inú suratul kawthar inna a'tainakal kawthar ọlọ́run ní fasọ́lì nítorí náà sọ́lì li rabbika kírun fún olúwa rẹ̀ wanhar kó sì gún ẹran kó pẹran. Hmm? wọ́n ní harley robic fún ọlọ́run àìpẹ̀ràn fún nǹkan mi àìforúkọ nǹkan mi ìpẹ̀ràn ìyẹn ni ó fà ẹ̀rí pé ànábì ibrahim sọ pé inna salati wa nusuki dájájú ìrun mi tí mò ń kí wa nusuki ẹran mi tí mò ń pa wa mahyaya ìṣẹ̀mí mi tàlítúsí yorùbá ní ààyè mi wa mamati àtòkù mi lillahi rabbil alamin tí aláàánú gbogbo ẹ̀ pátápátá kì í ṣe fẹ́ lómi tó náà tá a bá du ẹran láṣẹrí ìkàlà òun ò rogún pẹ̀lú ọlọ́run ó fi hàn pé náà àwọn nǹkan wọ̀nyí tó bá ti gbé rẹ tó ń kí ẹran rẹ tó ń du ìṣẹ̀mí rẹ ààyè rẹ òkú rẹ gbọ́dọ̀ wà fọlọ ẹlòmíì ó tán <clears throat> àwọn ẹgbẹ́ wọn wàá gé orí ẹ lọ ẹlòmíì tán <clears throat> ó ní wọn wá mú kinní kan lára wọn fẹ́ wẹ̀ ẹ́ ilá ì ti láṣẹrí <clears throat> kò sórogún fọlọ́n wàbí dáálíkà omer tá a pa mí láṣẹ rẹ̀ nìyẹn wàá na awúwá lórí mùsùlùmí èmi là kọ́kọ́ onígbàgbọ́ òdodo mùsùlùmí ẹni tó juwọ́jú sẹ́lẹ̀ fọlọ́n láfẹ́ lónú ọ̀rọ̀ yìí náà lẹ́ran pípa ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń pẹ ẹran tá a fi ń ṣe tutù a máa ń pẹ ẹran tàbí kí wọ́n han nǹkan kan tí ò nítumọ̀ ní èdè lárúbáwá táàmù tó tú sí sí ara ọ̀bẹ ọ̀bẹ tí wọ́n fẹ́ fi pa ìmí ìgbà wọn ní kí wọ́n ti ọ̀bẹ yẹn bọnú iná tó bá ti wá pọ́n ni wọ́n fi du ẹran yẹn <clears throat> ṣíríkù nìyẹn ẹbọ ni àìpa nǹkan lórúkọ mi àfi orúkọ lọ ẹni tó bá ti wá pa ẹran fún nǹkan mi yàtọ̀ fọlọ́run ó ti ṣẹbọ ńlá yóò kéré jù ẹbọ yìí sì ni yóò kórè ju mínàlì mìlá ó ń gbìyàn kúrò ní islam pátápátá ni èèyàn nìkan kọ́ wà yóò lédu sọ ìbá òfin náà rí ìdá mẹ́ta fi wàlàmìyà tó pinni ẹni tó bá tó wá ṣe léyìn tí ò bá tú bá kó tó kú tó wà lórí rẹ̀ ẹni yẹn yóò wọ náà kò sì ní kóònù náà yẹn láéláé kò sí ìrètí àlìjẹ náà ẹni ẹbí yẹ ọ̀rọ̀ tá a sọ pọlọ ń sọ ọnù kuran pé innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-janna Ọlọ́run ṣe àlìjánná lè wọ fún ẹ tó bá ti ṣe bọ pẹ̀lú Ọlọ́run tí ò tù bá wà má wà ọ̀nà ibùdó sí rẹ nínú náà wà má lè dọ́ọ̀lì mìíràn mìíràn sọ sọ ẹran pípa ilé ṣe pàtàkì pàápàá nínú ìlú lóde òní wọ́n sọ pé <clears throat> wọ́n fẹ́ fẹ́ràn kan ṣètùtù bí àwọn ọ̀dọ́ ikú ọ̀wọ̀ọ̀wọ́ àwọn ọ̀dọ́ tí wọ́n ń pọ̀ lẹ́nu jọ́ mẹ́ta yìí wọ́n pe àjọ pàdé ìlú tàbí káwọn kan lọ bọ́ba wọ́n lọ fi màálù dúdú tí wọ́n fi rúbọ wọ́n rì mọ́lẹ̀ màálù pupa èmi gan òòyẹ ni wọ́n rì mọ́lẹ̀ yẹn pé láàyè ni wọ́n rì màálù yẹn mọ́lẹ̀ ẹbọ nìyẹn tàbá wa tá a ń ṣe awọ́rò pé ẹni tó dá private school sílẹ̀ hmm, nursery primary school secondary school higher institutions colleges of education polytechnic universities àwọn tó dá private ilẹ̀ torí pé ẹ̀ ń wérò ẹ lọ rí odidi màálùú ẹ lọ rí mọ́lẹ̀ àbódidi àgbò òun lẹ́rìí mọ́lẹ̀ tẹ̀bí ṣe tutù ṣíríkù nìyẹn ẹbọ nìyẹn ẹnìyàn ní jẹ́ mùsùlùmí mọ́ wà ń sọ́la wà sọ́mà kódà kó máa kírun kó sì máa gbà àwẹ̀ torí pé ó ti ṣe ó ti gbé ọ̀kan nínú tá à ń máa fún ọlọ́run ó ti lọ fún ẹlòmíì yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala hmm, ó ti ṣe bọ̀ ọlọ́run kó là wà bẹ́ẹ̀ kọ́lọ́n kó má ṣe wà ní ẹlẹ́bọ gẹ́gẹ́ bí ìdí mo sọ yẹn náà ẹran dúdú ọlọ́run ọba nìkan là ń ṣe kíni ó là ń dún ẹran fún a sì dárúkọ ọlọ́run ọba ṣe bisimilá tí wọ́n bá dárúkọ ṣe bisimilá ìsí ẹran tí wọ́n tó dùn wọ́n ṣe bisimilá ṣùgbọ́n tí wọ́n dùn fún kì í ṣe nítorí ìtọ́lọ́ òòṣà kan ni wọ́n pa fún gẹ́gẹ́ bóyá àwọn onífà wọn ń bọ̀ fáńsì wọn ni àáfà àwa náà ń ṣọdún tiwa àwọn ń ṣọdún tàwọn náà rèé o ẹ wá bá wọn dù ẹ ṣe bísímìlá yín sí kẹ tó láwọn fẹ́ fún yín jẹ yín mùsùlùmí ò sì ní jẹ ẹran tí wọn bá ṣe bísímìlá sí ọláyìn ò lè jẹ torí pé wọ́n pa láti bọ Ifá ni èèyàn ò lè bá wọn jẹ torí náà ẹran yẹn jẹ kíni ẹran yẹn jẹ ẹran ẹbọ kẹbi ká máa tú ẹran inú rẹ̀ náà ni amẹdòrò hmm, kéèyàn máa lérí kí wọ́n máa lérí ẹlòmíì tó yá eégún tó bá jáde tó na igba sí yóò lérí tàbí kí wọ́n máa jẹ́jẹ́ hmm, tó bá dọdún tí ń bọ̀ tó tó bá lè fún òun ní nǹkan báyìí òun ó fún òun ó fi àkùkọ kan fún ọ hmm, ìwà làgbọ́tàn olóròǹbí olóròǹbí jẹ́jẹ́ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ apọ́n bí epo olóròǹbí ò jọ ń jẹ́ ìrókò jẹ́njẹ́ ìgbà tó ń lọ ọjà ọlọ́ba hmm, àròkò olúwèrè lọ́ba tó ń bá tà lọ́jà òun ò fún lọ́mọ òun òun ò fún lọ́mọ wọn á ń kọ́ lórin pé gbogbo ènìyàn ń jẹ̀jẹ̀ ewúrẹ́ ewúrẹ́ ewúrẹ́ gbogbo ènìyàn ń jẹ̀jẹ̀ àgùntàn àgùntàn bọ̀lọ́jọ́ olóró ń bí ọmọ rẹ ọmọ fa àgbò dání ó tà lọ́jà gba àgbò ọmọ yẹn wá ń wọlé wá ń fà á wá wa ni pé kéèyàn má máa jẹ́jẹ́ nǹkan tí ò lágbára kí wàá làwọn afẹ́ fàyọ̀ nu ọ̀rọ̀ yẹn tó rẹ́ lómi ò pé kí làwọn afẹ́ fàyọ̀ bẹ́ẹ̀ ni tí mo fẹ́ fàyọ̀ ni pé kálágùtàn ló mú lọ tàbí àgùtàn ló fi jẹ́jẹ́ lọ́dọ̀ òrókò ńjọ náà tó ayé pé tàn yẹn tó rí bẹ́ẹ̀ lóòótọ́ tó bá jágùtàn gan ni ẹbọ ni torí pé ká jẹ́jẹ́ àbí ká lérí lillahi wahda ọlọ́run ọba nìkan la máa ń ṣe kínni ọlọ́run ọba ìjọsìn ó ní ká ṣe kíni ó ní kí a máa lérí hmm, nínú ìran ìjọsìn ó ní ká máa jẹ́jẹ́ ọlọ́run nìkan la lè lérí fún ọlọ́run nìkan la lè ṣe kíni ó ní a lè jẹ́jẹ́ fún ọlọ́run kò ṣe àná wa nínú rẹ̀ nú àwọn ah, nǹkan tí eh, àwọn àwọn eléré fún tó pọ̀ kò ti lọ síbi sàárè lọ fún àwọn àlìjànú lọ fún àwọn àwọn ìṣòro àwọn àjànú oríṣiríṣi ẹlòmíì lọ lérí fún wọn lọ jẹjẹ ń bẹ wá fún pápá àwọn obìnrin tí ò rọmọ bí tó bá ti bímọ ó ní kó wá san ẹ̀jẹ̀ ẹlòmíì tó bá ń wá pò bẹ̀rẹ̀ látòrí kánsílọ̀ tó fi dórí house of assembly rẹ́pù eh, sẹ́nẹ̀tì pírẹsidẹ́ǹtì fẹ́ jẹ mínísítà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn wọn lọ mọ ṣe wọn lọ mọ jẹjẹ nídìí òòṣà àbí lóríṣiríṣi ìdí àwọn ẹlòmíín <clears throat> lọ́dọ̀ àwọn tí wọ́n pèsè lẹ́ni ọlọ́run <clears throat> bóyá ẹlòmíín yóò lọ kó lè wá sí irú kàrẹ wa ní ọ̀dọ̀ àwọn sẹ́ráfù kérúbù sẹ́ráfù wọn á lọ síbi sàárè lórúkọ rẹ̀ ń jẹ́ ẹni tó dá ṣọ́ọ̀ṣì tó dá kalẹ̀ ń mm-hmm. lọ síbẹ̀ subhanallah wọ́n wà lọ jẹ́jẹ́ táwọn bá ti gba nǹkan báyìí táwọn bá ti rí nǹkan báyìí wọ́n wà dúpẹ́ wọ́n wà dúpẹ́ lẹ́yìn ẹ̀ mm-hmm. wọ́n wà dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run kò ṣàánú wa àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ wọ́n àbíkẹ́ lómi lọ sí sẹ̀lẹ̀ mm-hmm. wọ́n lọ jẹ́jẹ́ ń bẹ̀ táwọn bá ti dépò àwọn ò ṣe kínni àwọn ò wà fi nǹkan báyìí dúpẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmíì máa ń lọ sí di òòṣà ìlú wọn tàbí òòṣà ìlú míì tàbáwọn ìlú kan tó pamọ́ ẹ̀ẹ́n láwọn eré abínú nasarawa àwọn kan bẹ táwọn èèyàn máa ń lọ láwọn ọbẹ̀ wọ̀nyẹn tàbáwọn ẹlòmíì máa ti ń kúrò lórílẹ̀‐èdè nàìjíríà lọ sáwọn eré àkàn Senegal Tuba àtàwọn bíi Morocco Egypt lọ síbi sáré Hussein àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmí ò lọ sí Iraq àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káàkiri ayé ṣá òun làwọn èèyàn ti lọ́mọ ń jẹ́jẹ́ òun làwọn èèyàn ti lọ́mọ ń léṣèlérí tọ́wọ́ àwọn bá tẹ̀ ń táwọn wá àwọn fún ẹtì tí mo sọ lẹ́ẹ̀kan sí ìrora wọn sì orí maládé hmm, ìyẹn ohun tí ò yẹ pamọ́ sí wa torí pé <clears throat> mo ti ṣe ẹlẹ́gbẹ̀ẹ́ ibi tí ò jìnnà síbẹ̀ àwọn èèyàn máa ń wá gbé bẹ́ẹ̀nsì kọ́kọ́ ńláńlá àwa síbẹ̀ ẹlòmíà wa mú òkúta bí orí ìsàárè rẹ̀ ó lẹ́ pé kí n fìyẹ́ kan ọ̀rọ̀ míì tún nìyẹn wọ́n á fún wọn ní ọkàn fún wọn lókùúta ibẹ̀ wọ́n á lọ lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. hada làṣàkà ṣírìkùn akbaru mm, ẹ̀bọ ńlá làwọn ilé kọ́lọ́n kò ṣàánà gbúrú àwọn kan láti jìnnà sí inú rẹ̀ náà ní ìbẹ̀rù <clears throat> ọlọ́ọ̀ba <clears throat> Allah Ta'ala nìkan la máa bẹ̀rù wà nù sọ́rọ́tù sọ́rọ́tù Baqara náà gbàtọ́ lọ́wọ́n bá ń sọ fún àbánú Isra'il yá bani Isra'il udkuru ni'mati allati an'amtu alaykum wa awfu bi ahdi ufi bi ahdikum wa iyaya farhabun wa aminu bima anzaltu musaddiqan lima ma'akum wa la takunu awwala kafirin bihi

ilé wa yàtọ̀ sí ìbẹ̀rù èyí tó jẹ́ àdámọ́ tọmọ ènìyàn bóyá nǹkan kan dún wá àyè já àyà yàtọ̀ sí ìbẹ̀rù àyà eh, ó yàtọ̀ sí irú ìbẹ̀rù tí à ń ṣàlàyé eh, ìyẹn jẹ́ àdámọ́ ọmọ ènìyàn hmm, ṣùgbọ́n irú ìbẹ̀rù tá à ń sọ ní ìsinmi kéèyàn kan sọ pé ẹlòmíní eh, ló yóò wá mú ọ tàbí kéèyàn dárúkọ mo rántí dáadáa mo ṣe ń sọ̀rọ̀ yẹn nígbà táwa ní primary school lọ́yọ̀ọ́ àìlè dákọ̀ sọ̀pọ̀nà tábà dákọ̀ rẹ̀ àyàwó ọmọ ẹja kó fẹ́ wá mú wa mọ̀ wẹ̀yìn olóde làwọn pè olóde ni wọ́n pè ń báyìí torí pé àìsàn kan tó ń múyàn bí i ṣe small pox nígbà náà wọ́n gbà pé òun ni òòṣà tó ń fọn ká wọ́n á lọ àwọn olóòṣà yẹn ó kún ẹfun ó mọ̀ fún ẹfun káàkiri hmm, nọ́mbà ni wọ́n fi lé lọ kí náà gbé nọ́mbà abẹ́rẹ́ àjẹsára <clears throat> abẹ́rẹ́ àjẹsára eh, immunization mm, òun ló gbà dànù ṣùgbọ́n nǹkan tí mo kàn fẹ́ ṣàlàyé ń bẹ̀ ó náà ní ká máa gbé ìbẹ̀rù tó yẹ ká ní fọ́lọ̀ hmm? ah, ká máa wá ní fún nǹkan mi yàtọ̀ sọ̀lọ̀ kó má bẹ̀rù tára bá san ẹlòmíín gbà pé Ṣàngó ló ń sọ̀rọ̀ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò ní fún ni o mi ò lè gbàgbé nígbà kan tá a wá sí ìkàrẹ́ láti fúta nke náà ọmọ ya wa o ń ṣe mi jókòó specifically brother kanjọ náà ni ó ṣe kí n tiẹ̀ akọ Musa Idris ó ń ní kan mo máa dúgbò yẹn mo o ó wá dá akọ àjẹ́ wàláì lẹ́gbẹ̀ẹ́ mi mi bàbá kan ní àjẹ́ wàláì ó sì fò ó sì ń sá lọ àjẹbọ̀ láì bàbá yẹn dìde ó ń lọ ó lọ ó kù ní wáàsí yẹn ibi tẹ́rù bá dé sòrò yẹn ó gbé yẹn kù nù mí là ọlọ́run kò ṣàánú wa bàlẹ̀ khawfu mina lè mọ̀ ká awil jinn awil shayatin ẹ̀ ẹ̀ ń yàdùrúhù pé kéèyàn máa bẹ̀rù bóyá àwọn tó ti kú àwọn òkú àbáwọn àlejànú àbáwọn èṣù pé wọ́n kó nira kan bọ̀ àbí wọ́n lè kó ààrẹ bọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí kì í ṣe ara ẹ̀sìn wa ó gbéyàn kúrò ní islam pátápátá téèyàn bá nígbàgbọ́ rẹ̀ hmm. àbí àròjà téèyàn máa nírètí inú ọlọ́run nìkan la máa nírètí sí hmm. ìrètí ìrètí tá ń ṣàlàyé yàtọ̀ sí tọmọ èèyàn o bí ẹni tó ń retí sálárì pé sálárì ń bọ̀ hmm. tàbí ẹni tó ń retí pé brọ́dà wọn sẹ́ndì owó sóun àbí dádì wọn sẹ́ndì owó sí yẹ kọ́ ń sọ àwọn nǹkan tọ́mọ èèyàn ní kápá lórí rẹ̀ àwọn tọ́mọ èèyàn ṣe kí ni tọ́mọ èèyàn ní kápá lórí rẹ̀ kí ẹ máa nírètí nípa ẹ̀ nípa àrísìkò nípa oríire ayé tọ̀run olófà tọ́pọ̀lọpọ̀ fi lọ ń ṣe oògùn bí ìyọnu ayé olófà tí wọ́n fi ń ṣe awọ́rò àwọn tó ń tajà àtàwọn èèyàn oríṣiríṣi tí wọ́n fi ń tajà oògùn ń tajà gbogbo àwọn kan wọ́n ṣíríkù ni tó gbìyàn kú ní Islam ká máa wẹṣẹ́ àwúre àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ àwọn Yorùbá ní aláàárù tí ń wẹṣẹ́ àwúre ẹ̀fẹ́ rò pa lórí kì í ṣe ẹrù kan ní ó pa lórí iná gan ó pa lórí torí pé gbìyàn bá ti lọ sí ń wẹṣẹ́ àwúre ó ti gbìyàn kú ní Islam pátápátá mo ṣe wá sọ ẹlòmíràn pé ah, kí làbáyé ń sọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá nìkan tó bá fẹ́ tà wá dẹ́lọ̀ kò jẹ́ kó tà ò ní gbẹ́kẹ̀lé ọṣẹ ó yàtọ̀ sí pé kòkòrò mú yàn àfọṣẹ pa kòkòrò ara o ànábì sàlàyé nípa yẹn pé ọlọ́run ọba sọ àwọn àìsàn kalẹ̀ àrùn ó sọ kalẹ̀ ó sì sọ àwọn ìwòsàn rẹ̀ kalẹ̀ pẹ̀lú ẹ̀ hmm, torí náà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ yìí pé. ẹ máa wá ìwòsàn ẹ máa ṣe oògùn yẹn ni pé oògùn tá a sọ ń bí ni pé ẹ máa ṣe ìwòsàn àwọn àìrùn yìí àmọ́ o ẹ má wá ìwòsàn pẹ̀lú ntọ́lọ́wọ́n bá ṣe ní èèwọ̀ ìyẹn ọ̀pọ̀ àwúre kì í ṣe ìwòsàn ẹlòmíì ní òṣì gan àìsàn kan ní tó bá wẹ́ṣẹ́ àwúre ó ìyẹn kọ́ là ń sọ ìyẹn ti dẹbọ lọ́n kó ṣàánú àwọ̀rò ìyọnu ayé lọ́wọ́ ìwé ìsìnkí mi omi àgbọn ẹ̀hàn kìnnì kan sí ẹ lọ fi bọ́jú tẹ bá lọ interview àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó mú wa kúrò ní Islam ọlọ́mọṣẹ́ wa ní ó mú yàn kúrò ń bẹ́ pàápàá ọlọ́mọṣẹ́ wa ní kèfèrí àwọn nǹkan wọ̀nyí <clears throat> ó ṣe pàtàkì kéèyàn ó mọ̀ dáadáa wàláì tí o bá mọ̀ dáadáa <clears throat> èyàn ó kú ọ̀nà Islam tí ó sì ní í ala àwọn ìran ẹbọ ńláńlá ni àtàwọn ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ti yẹ ká kẹ́kọ̀ọ́ rẹ̀ torí náà ìtànà bíi sọ yìí sallallahu alaihi kejì kó kéré báwọn o pé man man ẹni tó bá kú la yushriku billahi kò ṣe bọ pẹ̀lú Ọlọ́run rárá sáwọn tẹ́lẹ̀ gbé yẹn bọ ó pọ̀ nínú rẹ̀ ní ká máa yẹ nǹkan wò subhanallah ní gbogbo ọ̀nà tí wọ́n gbà àtẹ́lẹwọ́ bóyá yẹn ń jọ mi tọrọ bá débẹ̀ á mú yẹn lẹ́kùnrẹ́rẹ́ àlìkáfù bóyá ló ń wò ni hmm. àbí mọ̀nájìmù ni ọ ni àbáwòrà wọ̀ hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́ sànù wa àdàlù bẹ́ẹ̀ inṣàlá àmọ̀ tẹ̀síwájú lọ́la nípa ọ̀rọ̀ tí ànábì sọ yìí sallallahu alaihi wasallam àbí ọlọ́wọ́ bá lè fún ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار والسلام عليكم ورحمة الله وبركاته